Please, when you are coming to this platform, please share and join. I have message for my Nigeria pastors. you are welcome to this platform, my Nigeria pastors, please help me to share so that if you know any of pastor, you can share to tag them and Nigeria Lisi and Jory. I have a message for the system, my Nigeria pastors. Uh. Here now why is he so sluggish is oh mo dẹ̀ fẹ́ post àwọn let me post àwọn cars èmi náà máa ṣe fídíò sí I'll put my car my car business right up there yes. I'll put my Nigeria share now you want me to start talking? Okay, Nigeria, I so after when I left the live shots down, they they show me how much the the selling bag of rice right now in Nigeria. The bag of rice now they say is eighty thousand. Wow. When I buy um I remember is it 2020 or 2021? Um, I think I gave them rice last. It was 2022 in Nigeria. And um, how much is it? I think 26,000. 26,000, I think because I know that how many bag of rice ni wọ́n kó lọ gbà tán tó lọ rà ní ibì kan ní ose price gbà I think they bought twenty two eighty something bag of rice ni wọ́n gbé lọ sí eighty something bag of rice àbí how many bag of rice ni wọ́n gbé lọ sí kàrẹ́ níjọ́ yẹn and the amount we send was. You do that no. Hold on. Anyway, rice the one. So, I said when I little money we send that time millions in mine. But because I noticed that the money I used in buying that rice, somebody bought uh, a car from me. Uh, the car was a eh, Tundra. During the COVID, you know, that time there was no movement. So a lady like that bought a car from me. And the car was Tundra, I think so. Sorry, I want to bring Cortez now I want to be painting my hand, but I'm coming. And the Tundra, then 2000 and what now? Is it 10 or 8, yeah? I hope I noticed I, I remember it was three point something but maybe three point something ni mo because I don't give too much uh, timati ra mọ́tò tí má ti jẹ ní nàìjíríà mọ̀ nígbà yẹn tá a ti jẹ bíi hundred thousand àti jèrè ìnú àá ṣì ń jẹ sí bíi three hundred dollar ó ti yé so To bá tà tó bá ń ya fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ kì í ṣe too much èrè bẹ́ẹ̀ but for those of us that selling car that want to I want to go into my car business although it's not it's not compulsory for us to sell in Nigeria but the kind of car that I even wanted Toyota is here, used cars, but some part of it also is in Japan. That is Ayaz. We have some of them. If really Toyota Ayaz, okay, it's a Japanese car. So this rice is now twenty eh, is eighty thousand. There's one particular woman in my street. I used to send money when I give her money like this. When I sent three hundred thousand to her then she will give uh, rice those rice you see them in my front of my house that they normally share they will sharing it to them but they said now it's eighty thousand that if you send hundred thousand that is going to get you one bag of rice that time if I send two hundred thousand she will give them like Oh, you can get them five back and beans and gari also you miss it òróró and those things by me three hundred ó ti yé bẹ́ẹ̀ so people were giving money although when you send Canada I mean America money now people living abroad if you still send like two hundred dollar that's a lot of money also and I listened to a lot of news now Yoruba news that eh, àwọn kiri kan kiri kan àwọn Yoruba news yẹn ṣe àwọn they tag me and I started listening to them a lot of things is I'm missing a lot of news in Nigeria and I need to be accurate and I need to be I need to be updated okay so rice oúnjẹ wọn gan ni ní tí wọ́n fẹ́ bẹ àwọn èèyàn because that time yẹn people are crying like oh money money money like that people are crying seriously that time but it's now it's not the government o. Oh the something is just going up. And I saw my all my daddies in the Lord, especially my baba, Adeboye. One of the one card Kàdúná simply or on Nàìjíríà fẹ́ àdúrà. Ó When mo ṣe pé àwọn ọmọ Nàìjíríà pastors sí pé nǹkan tó tún máa ṣe lẹ́yìn àdúrà. Because they need to be helping people now. They need to help governments. Apart from prayer, they need to help government also with financial I mean the citizen I'm not saying they should be giving the money to the government o oh. but some pastors they are rich in Nigeria they should be helping Nigeria citizen now seriously or they help the government you understand when it comes to an area level like this we both have, we have to be helping ourselves other country also they face when they face it like that those people have money and that's why you see a lot of generosity in many country like Canada America some shops Eh? I'm sorry, oh. Any country if I information, I'm not rude, oh. Please, if you don't understand what I'm saying, don't read minutes to me. Please, I'm not rude and I will never. Please. I use people these days. It's not even about being being rude to people before you register your mind. And I'm pleading to you, if you want to register your mind, you're a blogger, don't be rude. It's going to be helping you. So people, when you are not rude, they will listen to you. a lot of people, we used to say, compare, hey, America, and then uh, we help their children in school. Even me, I want to speak. Ah, I just are ah, very àfẹ́ríjà àwọn federal government because many things náà máa ń ṣe federal government lọ́hùn some states lọ́hùn yẹn tí wọn kì í ṣe ẹ̀dínkù bẹ́ẹ̀ kì í bíbá ẹ̀mí ìmọ̀ àmọ́ wọn kì í ṣe gbogbo àwọn kankan wọ́n benefit here, wọ́n benefit here. in some states in Canada but the benefits is not coming here I don't know why they are not giving Quebec so if they quick for work now ó yẹ ká benefit bẹ́ẹ̀ mọ̀ yẹn kọ́ la fẹ́ sọ ń sìn ẹ má bínú ẹ̀yin bàbá mi nínú olúwa ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ má bínú o torí ìjà pásọ̀ náà ò dá o <laughs> ẹ jọ̀ọ́ o but at this junction ní ìgbà tí oúnjẹ wọ́n ní Samaria ìjọba wà ní Samaria nígbà náà ṣùgbọ́n mọ̀ nǹkan wọ́n wá pe àwọn wòlíì ṣótiyé nígbà míì tí ìjọba because to build a nation we need everybody we need ourselves ẹ bá mi ṣí ẹ má tó ẹjọ tó Ọlọ́run ẹ má jà mí sí forty seven o ẹni tó bá reduce ògo mi Ọlọ́run máa bá mi reduce ògo ẹ o ẹni bá reduce via mi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ tún yẹ yín bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ah, ẹ má ṣe bẹ́ẹ̀ listing àbí ṣé gbogbo pásítọ̀ àwọn pásítọ̀ tó máa ń wò mí àtàwọn tó ti gbọ́ mi yé ṣé iye wọn wọn ọ̀pọ̀ mọ́ ni <laughs> mo rí pé tí wàhálà bá ti wà lórílẹ̀‐èdè àwọn kan máa lọ sápamọ́ ni <laughs> tó bá tún ti ń rọ̀ wàá tún máa bẹ̀ sí wọn fara fara orí social media I don't know what happened to my slow comment why is he giving me some points slow comment comment comment like that ẹ comment sí so let me continue when comment is like this I've said it before but all the Christian they fight like if I'm not a Christian I am your child ọmọ ọmọ Ọlọ́run ni me. ah Baba kan ló bí wa when you are a Christian a true child of God we are born of the same father o ah so when there was a scarcity and trouble in Samaria they would they have rulers they have kings but and the problem continue and that's when the prophets and the people of God, both pastor and evangelist, and all of them, the true child of God, they start stepping in. Even the king, the rulers, the president, they cannot put them aside. They have to call them back. Oh, David Ologuntiza, we need to talk to God. You understand me? They talk to God. The prophet, the master, I mean, servant of God, speak to God. Yeah, I know Nigerians, Pastor. I know you, kudos, you are speaking to God. But you know what? Ìgbàgbọ́ nígbà mi láì tó ṣiṣẹ́ ó tún máa ń jẹ́ òkúlé nínú ara. At this junction, rice tó wọ́n yẹn ṣe wọ́n pé because people now they have money maybe they have money for half a bag for one family in a month. And before you pay like let's say thirty fifteen thousand now it's now fifty uh, eighty thousand that the money you use for bag of rice now, you now use it for two and a half bag. I mean, the money for two bag, two and a half, I mean, two bag and a half that you probably use for like five months, six months is now, uh, anyway, Sha, the ratio, you know, it's now ó oti ó go wire the price is something else and people are crying They are ready to commit suicide. They say a lot of people are committing suicide. On the preaching, when our daddy is preaching, I'm now praying, I'm pleading, eh? And I want to use this uh, country and America, please, for example. You see, some shops, some giving, some things they are giving in America, some of it is not the government that give for your information. Some are from insurance. Some are from the shop. When it's when they have those goods in the shop, and the goods are getting almost maybe very soon to be expired. Do you know what they do? They release it. It's not yet expired. They, maybe it's a week or two weeks to expire, and they know that with the quantity of those stuff they have in store, they cannot finish selling it. I mean, they cannot finish selling it at that two weeks. They have to release it out and give it to people. You relieve people. And because individual also relieve people. And that's why you see a lot of people also. Because America, Canada, they helping themselves. Some people who are better than each other, they try to help each other. You understand what I mean? I'm not challenging you. You may believe you work for your money. I'm sorry to say this. Maybe you should help. You should be helping maybe the government or the citizen. And you should be know Because some people in Nigeria now, when you are giving assistance to some people, when those assistance are not being showed and being proclaimed in the broad I mean to the whole world, for people to see, some people are ready to sit on it. Kan tún dájú àwọn ẹni tí original people that is actually hungry. You understand? And a lot of people are still rich in Nigeria, as we are saying. People go, I'm not against you, oh, my pastors, my daddy, and mommy in the Lord. orílẹ̀ de ko lè má dìde ogun síra wọn kán dúró We have to be wise like a snake and be gentle like a dove o. Don't say because I'll say this now, it will be, if it's not, it go well with you, and you are not going to do it, don't be angry because of that and start waging war against me when it is time or when you are connected, you start calling people again to torture me one way or the other. Hmm. So I'm I pity people ni Like now, if I have money, I'll be doing things also for people. Be people are going and life is, is you, you understand? For you to just know that everywhere in the world and come on, when they are voting in Nigeria, I wasn't there, but I have feelings for people. When I listened to preaching of my Baba Adeboye said a lot of people are committing suicide. Okay? And people who are not committing, they want to run out of the country because things are very, very expensive. And especially now people want to go to America. They say, ah, if I make five hundred pere or one thousand pere in America like this, that's the recalculating is one point something. That by the time I spend twelve months in America like this, I'll be a twelve I mean twelve near like twelve they will have like after paying maybe three three hundred you will have like ten million I mean fifteen million a lot of people that want to Japan. and life is is they say food are actually tough food including cement people who are still buying land for you to know that some people are rich in Nigeria but the government of Nigeria they announced like today I saw the message that um, the news today also they said They said that Nigeria is not as rich as they think. Oh, that Nigeria is not as thick as, as, as they think. That Nigeria actually backward and poor. Come to the area of money that the way they are thinking that Nigeria full of mineral resources. Nigeria could have been rich, but no, because a lot of people also personalize it. But what they be débi tó lóògùn ti I know a lot of people are praying for Nigeria, but also they should support with food and support because some pastors, some account of some churches are rich. Oh. Account of some churches, they are like billions, billion dollars, nairas, bitcoin, ẹ̀tọ́rí ọlọ́run, ẹ̀tọ́rí ọlọ́run, ẹ̀tọ́rí ọlọ́run. This time around, when somebody is helping, it should make it known so that àwọn èèyàn ò tún ní gbà á kán tún jókòó lé lórí because many times ni wọ́n ti náà ti gba subsidy allowance yẹn tó jẹ́ pé àwọn ẹlòmíì ti jókòó lé wọ́n ti tẹ̀ of recent wọ́n tún ní máa release oúnjẹ that's why I use America and Canada o oh. many places of food bank when you go to food bank today yesterday I was telling my daughter I said please the money we are spending on the food is much and the money we make is not much and we need to pay rent ní rent làwa ń fight fún báyìí rent ẹ lè mọ̀ pójú wa bó ṣe bá dánkọ àti ìjẹun ẹ̀pà àti gàrí tí mo mu rèé tí mo fi mú kù mo tún fẹ́ sun ẹ̀pà yẹn ná fúnra mi ó tún jóná ṣe rí kì í you see this is groundnut ọlọ́run má ṣe tiwa níyà so but I see food for my people yẹn ju ẹ̀pà sẹ́nu ẹ má gàrí mo mu serious. ṣé ẹ mọ̀ pé ní àtijọ́ ìmọ̀ sọ pé mo fẹ́ fi fridge mi wọ̀nyí I will show you now there is no food there is no no soup nothing in my fridge no food ọlọ́run má jẹ́ kí kò lòbúrò ra kò gbẹ ṣùgbọ́n tí àwọn ìránṣẹ́ ọlọ́run bá ti wà ní orílẹ̀-èdè they are also we are not there alone we are also solution center people of God when the time tí àwọn orílẹ̀-èdè bá fail and that's actually tí àwọn wòlíì fi wà àti pastors so anybody that is rich now with the prayer you supporting the government and when you are okay rich because some people now they just go and sit down in their house they pay oh, after all if they sell the rice for one million papa ah if they sell it for one one million some people will buy it They won't complain. They won't even talk. Okay? Hmm. So, Nigeria is the problem of Nigeria now is money. And it mostly all over the world, there is no country that have displayed money like Nigeria. No country have displayed money like my, my country, my dear country. But they cry for the money every day. But the food is really, really expensive. That some people will be crying, they will be thinking that it's a content. Quickly when they are crying like this, in the market when they are pricing this, and some people will start recording that they make it a content, which is not a content. Some people look, they look, I mean, they are hopeless. They say they are committing suicide. Please, sir, please, ma. Whatever you can do, apart from the prayer again to assist the, gov the governments of our nation, we will not forget you. And then when solution comes also, from if some solution should occur by our pastors, our men of God and women of God, then they will never wọn ní fọwọ́ kan rọ yín they will know that we have importance we are important in the society because I know people of God are rich. And um, systematically the other time I say anybody that have church, oh, people actually get mad at me with that statement. I say anybody that have uh, churches, a lot of branches, I'm not angry. I'm not trying to say it to to destroy Nigeria. It's to build Nigeria. I say okay. Oh, They should be building company also to assist the government. Because we flop in men, the country has a lot of challenges in many ways. But they want us to fix some side and not fixing some side. In this America, I live in America for nine months. In that nine months, every time for school, the church, they give a lot of things to the people like us that they believe less privilege. They give to the level of iPad, computer, for free. The day they called me first, they said, oh, your daughter go to school. Go to that church and collect their sharing things now because they are going back to school. I was like, eh? They gave laptop, they gave uh, computer. That time because of my grade, if you're, if she's in the on certain grade what they will give but before we get there you know they are giving new it's not a you don't pay ten kobo to the level they gave me back, school bag they gave her school bag they gave her books they gave her everything you understand me and then we don't have paper we just a visitor in the country now compared to the people who have a paper in the country like if I Google today if i'm not under punishment for it i'm just under some punishment because the other day maybe i'm trying to they say maybe you know they help you understand me and they love people who helping let us be if actually we are helping each other in our country our country will be better than this but the rich ones they oppress the poor They see the poor as if they are foolish. They see the poor as if they are not smart enough. The pastor that shared, that was sharing, the pastor, the one woman that owns one pastor, I mean, that one, one I mean, that pastor one church, she was sitting down and even the one sharing song, she stand up and be sharing. They share every time, every week. They share food. And those things they are sharing also, they bought some from their money. And also, there's some churches, I mean, some grocery shops, and some shop also, that they believe oh, this stock, stock is going to go out of stock for now. Or, you know, they believe that they make money or insurance. They give to some people to put smile on people's face. If actually a lot of rich people in Nigeria are putting smile on people's face, Our government, the secret of our country will not be so much outside like this. And the problem, disaster will not continue. It will not be so numerous. I mean, like this. You understand? Because if you don't get food, if I'm like I'm not working now, little way I may not get money like the way maybe I'm supposed to. You know, I have my little me. <tsk> Mọ́tò yẹn gan tẹ̀ ti gbogbo I mean ó ti I mean we need táyà service ó ti ń service láti bí oṣù kan five hundred and something Koyo. kò tí n bá five hundred and something lọ ṣe service mọ́tò yẹn mi ní sanwó lé ìdí ìparí owó lé oṣù tí mo ń lò yìí mo dẹ̀ máa san tí oṣù tó ń bọ̀ kò dẹ̀ no campaign after election you understand me kò sẹ́jọ́ but ìwé o every other thing o other people they are giving them obìnrin kan wà ní bí gbogbo àwọn tí ò tí ì níwèé yẹn nígbà mi tán ò tí ì gba permanent ní wọn tán sì ní protection order tán sì ní bóyá brown paper tán ní gbogbo ẹ̀ their children dey still give some money for child benefit o àwa nìkan ni wọn fún kọ́lọ́ sábà mi kó sí wọn nínú kán fún aláàrẹ àwọn nǹkan tó bá inú kó yẹ kó àwọn èèyàn náà ló wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké but nǹkan tí mo kàn ń sọ náà ni pé when you show love to each other in that country things are expensive you no feel it as such all these countries that showing love to each other Maybe they have passed through those stage that Nigeria find themselves now. Because the home is not built in a day. Yes, I saw a lot of, when I tell stories, some country may be feeling offended. That's why I don't want to use people as a, all things that we documentary we have watched to as a, I mean, as a sample. I'm just using these minor, minor things that they share. You know, those people are giving to the needed. They are actually also helping government, despite the government also is responsible. Anybody, any child that is in Canada, I mean that is in America, born there, they have a, a, lot of benefits. You understand? In Canada, they have a lot of benefits. You understand me? And also, some people also rising to help whatever they can also do. Some churches, they do, as they do. In Harrisburg, those churches there, they are helping a lot of people apart from places that are not even churches, when you go to some shop like this, they know few days to the expiring food, they will throw it outside. And some people who are walking towards around around that area or walking that I mean in that shop that they are they know maybe they are black, they just give information that if you want some things, they are throwing some things there. Go to the where they normally throw their dirty, you know, they you know, and when you get there, you see a lot of meat, a lot of food. If those shops that sell clothes, that said things, you know, but we don't have such things in Nigeria so much. And that's why you see also a lot of people, if they cannot get money allocation from the government, like, okay, I want to do charity allocation like that, allocation, they cannot use their personal things to do that. People are using their personal things to put smile on people's face in abroad there. My pastors, women, pastor daddies, When you have money, you can help the government. The rich businessmen, for the needy, for the people who are actually, I mean, really poor, not to be committing suicide. Because some people in Nigeria, if they turn the rice to one million plus, God forbid, they will buy, they will not complain to society. They will never tell you that anything is dear because they have they have money. I'm a Christian. If I'm calling other people now, every time we talk about celebrity, celebrity also, please be cool. Those of you, you are getting money also. Help people around you. I cannot tell all of you that have a lot of YouTube having money like that to help the government. But help people around you. Don't help your family alone. Help poor people. If you are living in Lagos, because majority of people who are getting those money, they are rich living in a big uh, like Port like Lagos, like all those Abujas and you know, go to villages. Or if you cannot go there, if you know person in that village, if you don't want to, you know, because of uh, safety, call the person and let them do video and feed people. Help your neighbor at this junction if you try to put the yoke and the load on government everything will crash you oh, and people will be dying and the Lord also giving you your blessing now it's not because of you alone because all of us we always expect from the government we don't know that a lot of people have not even collected money dime from the government but they are blessed but they are giving the money also to individual also helping people who are less privileged help at this time Seriously. I feel so bad when I don't have capacity to give at this time. Nigeria need it. And don't just do it because just um, people and don't give to people showing off. The original, a lot of original people are hungry. Look at us that time. We need their, we need those things that they are sharing to us in America. That time, eh? we need it seriously like if i don't have if they don't give me that bag surely I'll go to shop and buy bag for my daughter when she want to go to school many things they are giving to us to live and that's giving us strength giving us hope and courage to be strong when you see people actually relieving you from your pains it lets you serve God more. That's raise hope because God will never we never see God face to face. We are gods to ourselves. And also devil also devil woman being also is a devil to people also. So alone we know in your ń bed as many, And inú alone, you know you know if you see me. Let us heart like God saviour. Nígbà tó ń jẹ wọn Samaria àwọn èèyàn ìránṣẹ́ Ọlọ́run dá sí. Elijah ìlàyẹ ní ìgbà tí ìránṣẹ́ ọlọ́run gbogbo bàtà ti ń gbọ́ pé ìlú le ìlú le ìlú le the solution nígbà tí àwọn èèyàn tó bá ń rule tí wọ́n bá lè rule tí wọ́n rí solution mu àwọn èèyàn ọlọ́run náà ni wọ́n pè tí wọ́n bá sì ti pè wọ́n at this time it may be financially materially moral and spiritually because ní àkókò yẹn ó dà pé iṣẹ́ èyí fẹ́ máa ṣiṣẹ́ a sì pè wá we have been created we have been called to destroy the work of famine poverty death satan and calamity and sickness and evil in our nation. ìyẹn ni mo ní sọ fún yín dádì wa dádì mi dádì wa mọ́mì wa and majority of us also majority ẹ pé mi kára mi kú bó ti yẹ pé mo sọ pé mi ti benefit Nigeria ṣùgbọ́n mo benefit náà tó pé mo mú mi bẹ̀ bó ti yẹ pé mi ìsanwó ẹ ti understand bó ti yẹ pé mi ò mú mi bóyá mi mú mi tó dùn mi mo jẹun níbẹ̀ náà bó ti yẹ pé kì í ṣe oúnjẹ tó wù mí mo jẹ ṣùgbọ́n ibẹ̀ náà náà bí mi sí ibẹ̀ náà mo ti dàgbà kí n tó mojú kí n tó lè sọ pé mo fẹ́ lọ sí lóyìnbó. when things is expensive like that there should be food bank ẹ lè ṣe food bank o àwọn olówó nàìjíríà àtàwọn churches pastor especially àṣìlẹ̀ àwọn olówó ti jáde mo gbọ́ níjọ́ ìtàn sọ pé àwọn olówó nàìjíríà kan ẹ lè ṣe food bank wọ́n ṣe máa ń ṣe food bank yẹn ó lè má jẹ mẹ́mbà ṣọ́ọ̀ṣì yín nìkan ló máa wá irú bẹ́ẹ̀ yẹn tí a bá ti lọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn ń gbà yẹn tá a bá ti lọ gba nǹkan bẹ́ẹ̀ ń gbà yẹn bá ti ní ká wá tó bá ti tọ sunday lọ́mọlẹ̀ ni you come to church no problem àmọ́ wá sí church bọ̀ kì í ṣe gbogbo àwọn tó gbà kán bẹ́ẹ̀ ṣó ti yé mẹ́yìn wọn ò dẹ̀ fún wa tó pé àwọn wá ṣọ́ọ̀ṣì wọn mi ò ṣe mẹ́bà ṣọ́ọ̀ṣì gbogbo ibi tá a ti gbà kan wọ́n ṣe ń fáwọn èèyàn nìyẹn. ẹ lè ṣe food bank oúnjẹ wọn o bọ̀ láti máa fi relieve àwọn èèyàn tó yẹ pé táwọn èèyàn bá ti gba thirty five thousand sí thirty five thousand go ra half bag tó bá jẹ́ pé òkè ẹni tó bá ní ọmọ márùn-ún and again sìn bí family àti crisis ṣe wà yìí tẹ́ bá fẹ́ bí ọmọ ẹ fi ètò sọmọ bíbí bó tẹ̀ jẹ́ pé o ṣì ní access láti já papò fẹ́ kó nàìjíríà gan ẹ fi ètò sí ọmọ bíbí because mo tún fìlì fáwọn tó ní ọmọ tó ti ní ọmọ bíi mẹ́rin márùn-ún tó ń dẹ̀ jẹ́ civil servants tó bá tí ọkọ bá gba thirty thousand táwọn méjèèjì bá gba thirty thousand thirty five tí kejì náà bá gba thirty five ó jẹ́ bíi seventy lẹ́sẹ̀ eighty pẹ̀lú position tó bá sanwó rank àti level tó bá wà fún let's say bóyá wọ́n gba hundred thousand wọ́n máa yọ owó mọ́tò ń bẹ̀ ẹni tó bá ń lọ bí iṣẹ́ wàá fẹ́ look nice wàá fẹ́ fọṣẹ wẹ̀ wàá lóró lòun wàá ṣàwà òkè kí bàtà ẹ má bàa jí wàá ṣe mẹ́rìntì fúnra ẹ tó báwọn náà ṣe fẹ́ fìdí ọmọ báwọn náà ṣe fẹ́ rán ọmọ lọ sí school báwọn gbogbo wọn ṣe fẹ́ wà òkè are you getting what i'm saying ewu àwọn tó bá ń gba owó bẹ́ẹ̀ yẹn ẹ wá sọ fún mi bọ́ọ̀ ṣe ní tó máa rí fáìlì oní fáìlì torí pé kẹ́ni yẹn balẹ̀ fún wọn lówó tí wọ́n ní lọ gbé fáìlì pamọ́ ní local government tí wọ́n ní lọ kó fáìlì oní fáìlì pamọ́ àbí kán lọ yọ ìwé náà padà kán wá sí pé a máa bá yín lọ lọ́gàá báwo ni àwọn èèyàn ṣe máa yí ìwé sóbọ̀ tí yẹn kọ́ la fẹ́ preaching sí ẹ̀yin dáàdì wà yín pastors please have a food bank because a lot of them àjàjà wọn pastors tó máa ń show off yẹn dem a sọ pé I gave my my my wife forty hundred million on the pulpit on the live chat on the service in the presence of other people who don't have money to eat. Okay, food bank will be okay for now. Food bank. Food bank. Food bank will be okay for now. Food bank. Even tó bá tiẹ̀ You know that time when I said they should be having ilé pastor should be opening company or so for if you have because I remember 1990, 1992, a lot of churches they have company. They open tissue paper company. A lot of company were in Nigeria at that time also. In Ebubu because I work uh, before the church uh, square gave me money then I work first work with the ṣé Dumans wọ́n ṣe tissue paper àtọ́ṣe àti nǹkan kan bẹ́yẹn ń gbà yẹn I work with them before they now give me money to start business and the church the company belongs to the member of uh, Square Gospel Church then okay but these days when you say open company apart from school people get mad that uh, you want to cause problem for us. Uh, is to relieve every tension when there is tension in Nigeria like the way it is now àti pastor, o àti pásítọ̀ o àwọn ọmọ tó ń jalè àtàbùkù àwọn tó ń gbé ọmọ yẹn anybody tọwọ́ bá tẹ̀ ní ọlọ́mọ ajá ṣe kòǹgì àbúrò for safety of your church even if you are not being they cannot get hold of you they cannot catch you they cannot kidnap you because of your security you are go with convoy and also like that what about your members that somebody is coming from church and then they being kidnapped, what do you feel? Because it's not your yours or it's not your family. Anybody that that um, attend your church, that is a member of your your auditorium, is also your family. If anything that is not good happen to that person, it should be it's also disaster. This the same disaster happened to you. Please, omi oh, orudo mi de for the whatever the pastor of Nigeria, whatever they can do to help the situation of our country also, the businessmen, okay, mm-hmm. so that even táwọn bad boy bá ṣe wà ń bẹ̀ gan máa ti ẹ̀mọ́ pé àwọn ará group of these people pastor they are nice all right please o ẹni tó bá bí nínú ẹ má bínú iléeṣẹ́ náà tán bá lè torí àwọn tó bá dá company sílẹ̀ they private organization that has uh, companies like that they always pay more than the government private organization a lot of people in Nigeria they have schools school is good education is the best legacy according to English uh, something to give to any child. But what about the education that without war? And uh, there were rich pastors, um, even if their children should learn mass communication, study uh, accounting, law, they will work in their domain, they will work in their auditorium, and they will work in their premises. Whatever they do, their child will also do it. For peace and for the richness of our country, and for revival of our nation. I suggest this and I hope it's acceptable. Thank you. I saw a lot of people I fall in love with their eh, whatever they do program. I cannot comfort them and I cannot hate them. Even if they are telling them, be careful about that lady. Oh, she's a, uh, eh, eh, what's going on with me now? they call me many names tí òun ṣe tọ́lọ́run gbé mi àwọn orúkọ ẹ̀gàn táwọn èèyàn gbé dání ti ara wọn ó dẹ̀ láàkì ó pè mí ní ẹ̀gàn bí ò ṣe é sí bá ṣùgbọ́n àwọn èèyàn míì sì fẹ́ ní ara wọn fún nǹkan tí ọlọ́run pè mí because you know why I like them I see the good deeds I follow good I like people who are good Nigeria need help with prayer and also physical, financially, and uh, support of tí àwọn èèyàn is in. sí <sighs> táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí support each other tẹ́ bá you are still going to be it's still going to be for you But dẹ̀ jẹ́ owó náà ni Yeah, máa but kì í tiẹ̀ ṣe yíyá they just need to create more job opportunity many people need to have more more things and pay more so everybody will not the whole nation will not be on the neck of or the government because the government is not the only one benefiting everything ẹ má bínú tó bá bí nínú ẹ̀yin bàbá mi àti ìyá mi. Let us stand to help Nigeria. Let us stand to help Nigeria. Ẹ̀yẹ́ bó ṣe jẹ́. Anjorin, I watched one of your video. I watched your video you did yesterday. Mo ti repent mo kàn ó kàn ó dárúkọ mi bò tó ju ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ rèé mo dẹ̀ mọ̀ pé ta ló ń nígbà tí mo sọ fún ẹ pé wàá fìlẹ̀ idán ṣe ń gbà yẹn tí ẹ̀yin ń support àwọn tó ṣe burúkú pé tán bá ṣe fún wọn wàá mọ bó ṣe rí nígbà tó máa jáde ó dárúkọ ó ní wọ́n ṣe pa wọ́n Jésù ó ní wọn ò lè pa èṣù bẹ́ẹ̀ yẹn mi pé ọkọ tiẹ̀ o bàbá ọmọ tiẹ̀ èṣù ni àwọn èèyàn tí àwa sọ torí èmi nínú fídíò kan mo sọ mo ní ìwọ tó jẹ́ pé o support àwọn tó tún tó ń jà wá lórí ìtàn tó ti ń pa bàbá ọmọ mi o ní ìwọ kì í ṣe nànàmú nànàmú ni ọ̀dẹ̀ that's ṣùgọ́mù ọ̀dẹ̀ ayérayé àbí bẹ́ẹ̀ kọ́ pé ìwọ kì í ṣe ọ̀dẹ̀ because anytime tẹ bá ti jí nǹkan àwọn èèyàn àwọn tẹ bá jalè lọ́wọ́ wọn bírú group yìí you call them nànàmú tó bá jẹ́ ọwọ́ senior president ẹ ti jalè lónìí tẹ́ ẹ rí mú ní ṣòṣò. So tẹ́bẹ̀rẹ̀ sí ń gba bíi bọ́ọ̀lù nànàmú lẹ máa pè because kò gẹ̀ẹ́tì yín ó sọ oníwò kì í ṣe nànàmú ó ní wọn dẹ̀ pa èṣù bí wọ́n ṣe pa jésù ó mọ nǹkan èṣù ti kú kí jésù tó kú kí jésù tó wá sáyé ni èṣù ti kú ó gbọ́ ni tán sọ pé ó lọ sínú ipò ipò òkú ó lọ gba kọ́kọ́ lọ́wọ́ ikú èṣù ni kú ikú ti kú ló ṣe ń fi kú pa àwọn èèyàn ikú ti kú kótó òun ló ṣe ń ṣe ìkà kiri wọ́n ní Jésù sì lọ sí ipò òkú láti lọ gba kọ́kọ́ lọ́wọ́ ikú èṣù ni kú ó sì ti kú kí Jésù tó dé and that's why he raise people tó bá ń lò ní tó mọ́ máa ṣe fún wọn náà ni pé bíi pé kí wọ́n kú bíi pé kí wọ́n kú kò sì ní kò sì ní anything bíi kò ní ìtìjú kò ní àánú táwọn èèyàn bá ń sunkún hmm, a máa rẹ́rìn tó o bá ṣẹ́gun ikú nìkan òun náà ni o lè ṣe kíni ni ó máa ń pa èṣù lẹ́ ní ẹkún tó ṣẹ́gun ikú tó fẹ́ pa ẹ́ tó wá ṣẹ́gun ẹ̀ ìyẹn mi pé ọkọ ẹ ọkọ ẹ èṣù ni wọn ò lè pa èṣù wọn ṣe pa jésù ọ̀rọ̀ tó sọ yẹn kò sẹ́nìbọ̀dì tó mú nǹkan tó ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ pé ẹ nítòótọ́ wọn àwọn èèyàn bẹ́ẹ̀ bọ̀ tí wọn ò kí ń ṣe nànàmú àwọn èèyàn tó bá ṣe ìkà àwọn ló tọ́ sí ikú oró àwọn ẹni bí gangan ló tọ́ fún ló yẹ fún ikú ìyà okay but ṣé o mọ̀ pé èmi ti ṣe fídíò mo dẹ̀ ti mo ti sọ̀rọ̀ ẹ because of what you have done to me and uh, you are not mentioning my name now but there is something you are doing under me because you set people up and I want to wọ́n lọ́mọ kan sọnù ní Cairo I'm coming over the issue of that boy that girl tó sọ̀rọ̀ ẹ̀ wọ́n lọ́mọ náà sí wọ́n náà ti mú sí ẹ̀wọ̀n àbí wọ́n déédéé wá gbé lọ wọ́n rí. Um, evil shane tó ń lò lágbára ọlọ́run evil shane lisi gbàgbé jealousy or no jealous uh, mo ò jealous àwọn èèyàn àwọn èèyàn wà gan tó ń ṣe dáadáa nínú ayé o gbàgbé gbogbo dáadáa tí. Ti ó ń ṣe lórí Facebook àbí tó gbogbo ohun tó show flens showing things yẹn because táwọn èèyàn bá máa sọ̀rọ̀ sí wọ́n jáde wá máa polówó aṣọ ilé lè a lot of things ló bá dé we are not jealous of you and I can never jealous of you but we are saying nothing but the truth I want to say this for people to understand what I'm saying now kò yẹ kí n gbé ẹ̀pọ̀ mọ́ àwọn pásítọ̀ yẹn but mo gbé ẹ̀pọ̀ kò sí nǹkan kan tó fi ń ṣèyàn kò yẹ kí n ṣe papọ̀ listen nígbà tí mo ti sọ story láti two thousand and nineteen I think your story of your story came out two thousand and nineteen tí mo sọ story ẹ first nineteen twenty twenty one twenty two twenty three twenty four twenty four twenty four that's almost six years ago thank you fọlọ́runṣọ́ olóko ọlọ́kọ̀ nígbà tí 2019 mo wá sọ àwọn experience mi àti àwọn nǹkan tó ń sọ nípa ẹ̀ ó tọ́ dẹ̀ lọ́wọ́ ṣe ẹ̀ because nínú chat tó ń ṣe yẹn ó sọ̀rọ̀ kan Lizzy ó mọ nǹkan tó sọ. ó tún sọ nǹkan kan ó ní pé ókè o assume mi pé torí mo sì ń sọ lórí ẹ̀ pé àdàbí tó yẹ pé òòjà lè yẹn ó dey assume ó ti ó ti accept pé but many people will not see it ó accept pé oníkan tiẹ̀ wá assume pé tòótọ́ ni ó ṣe transfer tí ò lọ o àbó tiẹ̀ ti wá ṣe mistake yẹn ṣó yẹ kí wọ́n sun ẹ́ níná kán dáná sun ẹ́ nítorí pé o ṣe o jalè ninety one thousand O sọ nínú ṣáàtì the same chat. tó ti sọ pé èṣù ń kọ́ jésù ni wọ́n ń pa wọn kì í pèṣù ipe jésù ni wọ́n ń pa wọn kì í pa èṣù ó dé accept wa admin pé òkè o tó bá tẹ̀ wá jẹ́ pé tó bá lọ wo àkáǹtì yẹn torí nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn tó máa rí ẹ pé o wàá san owó fún ẹni yẹn pé ìwọ ló jẹ̀bi wá ní ṣó nǹkan ìṣèwà fẹ́ sọ ni pé ṣó yẹ kán sun ẹ níná pé wọ́n fẹ́ sun ẹ níná àárí fídíò kọ̀ọ̀kan tó sọ pé wọ́n fẹ́ sun ẹ níná níjọ́ yẹn wọn ò sún ẹ níná o kàn fi ẹjọ́ sí ni wọ́n tún sọ pé kó fi excuse me kó o fẹjọ́ sí púpọ̀ kó lè dùn àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ gáràjì ló máa ń ṣe hmm, there was a time tí wọ́n ní olórí yín bẹ́ẹ̀ tí wọ́n ní kó lọ Àbújá wọ́n ló ń lọ sí Àbújá ńgbà yẹn ó lọ sí Àbújá wọ́n fẹ́ ó ṣàlọ́ dá wàhálà lẹ́ńbẹ́ẹ̀ ó bọ́ṣọ ẹ̀ sí òun ló faṣọ ara ẹ̀ yá o ó dẹ̀ ni wọ́n faṣọ òun yá so tí nǹkan kan bá ṣe yín tẹ́ bá ti ṣẹ̀yìn lẹ́jẹ̀ bí o kán ba lè máa pity yín then you now be causing no more sin àbí listen ọmọ tó sọ̀rọ̀ fún ẹyin tí mò ń lọ rèé ọmọ tó sọ̀rọ̀ against ẹ nígbà yẹn tó wà ní Cairo wọ́n ní wọ́n ń wọn rèé ìgbà tí mo sọ̀rọ̀ ẹ ní two thousand nineteen nǹkan tí mo fẹ́ sọ rèé àwọn èèyàn wá gbé àwọn èèyàn dẹ̀ tún jáde sórí mídíà wọ́n weakness pé tòótọ́ ìwọ náà dẹ̀ jáde ó wá sọ onítòótọ́ ni wò kì í ṣe robbery bò custom ni àwọn èèyàn dẹ̀ ti mọ̀ ẹni tó bá ti tó bá constant lọ́nà òkútọ́nu because dílà lèmi àwọn ọ̀gá mi nígbà míì tó bá ra mọ́tò wọ́n máa lọ́ra kó tó di pé anybody kan tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́tò ní nàìjíríà yẹn ó máa mọ bọ́n ṣe ń lọ ra mọ́tò òkútọ́nu because wọ́n believe pé mọ́tò òkútọ́nu máa tún ship àwọn mọ́tò kéékèèké kéékèèké yẹn but mọ́tò bbb cars you bought in Lagos because uh, you go to because àwọn mọ́tò kéékèèké yẹn ó lè má kọjá vicinity kó ẹrù kó èrò ní yín kòròdú kó máa lọ sékòó àbí kó kó láti ìjẹ̀bú òde kò ní sí ọlọ́pàá bọ̀ tó bá ti kọjá ìjẹ̀bú òde tó bọ́ sọ́nà rẹ̀ tó ń lọ bẹ́yẹn àwọn mọ́tò tó máa lò fún àwọn ọ̀nà bẹ́yẹn àwọn immigration àmì àwọn custom lè dẹ́ dúró so i know tí máa ń sọ̀rọ̀ nígbà tó bá ń sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ fàyàwọ́ mo mọ nǹkan tó ń sọ tó bá purọ́ tí máa ń wẹ̀ irọ́ ló máa ń mọ pé irọ́ ló pa tó bá ṣó nǹkan lórí ibẹ̀ yẹn àwọn àwọn àwọn òtè ẹ́ tán kàn máa ń wò tán máa hèlè àwọn èèyàn tó bá ń ṣe nǹkan burúkú láwùjọ tẹ́ pé tó bá nídìí èèyàn tán bá ní kó lọ múyàn fún ìrúbọ àwọn tó ń praise yẹn lára àwọn ló máa náwó gan because kò dá ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe wà ń sin òòlè lò mí tí n bá súnmọ́ ẹ gan àbí tó bá mọ̀ mí fèsì fẹ́ òòlè lò mí fún ìrúbọ tó pé mo ti mọ̀ ẹ̀mọ̀dẹ̀ tí ó kùn áìsì ni bọ̀ kó tó sọ̀rọ̀ ẹ fún mi àti kémi tó wá mọ̀ ẹ kí n tó wá tún rí ẹ bí bó ṣe ń nation ó possible kí n fọ́ victim torí pé àwọn tí mo rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ jó èèyàn bọ̀ tí wọ́n jó èèyàn but later when I get close to them tẹ́mi ò dẹ̀ dá wọn mọ̀ wọ́n ṣe kí ni wọ́n show body wọn wọ́n show real life wọn fún mi ṣó ti yé bẹ́ẹ̀ so àwọn tí ò bá mọ̀ yín ló máa ń fi yín ṣeré ló máa ń pè yín ní nǹkan now mo sọ̀rọ̀ nígbà yẹn ó jẹ́wọ́ pé kọ́sítọ́ọ̀mù ní pé àwọn kọ́sítọ́ọ̀mù ló yìnbọn pa àwọn èèyàn yín tó kù pé for real ó jẹ́wọ́ ẹ bó ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ kan wà nínú ayé yìí tó bá ń da tó bá ti jẹ́wọ́ àbí tó bá ti ní problem kò jẹ́ àmì kò ní kò pay fún o sì lè go score because orúkọ lára orúkọ tọ́lọ́run jẹ́ ni adáríjì ni má gbàgbé ẹ̀san okay adáríjì ó máa ń dáríjì yàn o but part of ẹ̀ṣẹ̀ ó lè yá lára ó lè fi ó lè pa lára rẹ̀ but ó máa wá jẹ lára ẹ̀ ṣáà ni kò possible kò kàn dẹ́ṣẹ̀ lọ kó wá lé èṣù ni ẹ èṣù gan tó rọ́lọ́hún face to face tó rọ́lọ́hún yẹn òun ló dá èṣù wọn ò bí èṣù dáadáa kó lọ yájú sí ọlọ́run torí ẹ̀ tó bá ti gbọ́ pé ọlọ́run wà ń bì kan ó máa ń tẹríba ni èṣù fúnra rẹ̀ ò kì í yájú sọ́lọ́run ṣé ṣe bẹ́ẹ̀ yẹn nígbà yẹn tí mo fẹ́ fàyọ nínú kéèsì yẹn tí mo ń sọ nìyẹn nígbà tí mo sọ sítórì ẹ̀ gbà tó ti wá di ọ̀fúrẹ́yìn tó wá di pé o ti wá jẹ́wọ́ o rẹ̀ ti sọ̀rọ̀ lórí mídíà ó ti wà lórí social media everything dẹ́ bọ́ọ̀ ti ti gbé àwọn ẹtú ti weakness against ó ti wà pé ó wá rí mi bíi pé ah Auto Bola yìí ń kọ́ òun ló tú ẹ ní àṣírí o èmi kọ́ mo tú ẹ̀ àwọn tó gbé ọ̀rọ̀ ẹ wá sínú ilé àwọn boys àti gbogbo àwọn ará yín tó ń support ẹ̀ sìn àwọn náà ló gbé wá sọ́dọ̀ wa ó ti yé bẹ́ẹ̀ àwọn ló gbé wá sílé wa so ó wá rí i pé òkè èmi mo tú ẹ ọ̀rọ̀ tó jáde yìí o èmi mo tú ẹ ìwọ òde kì í dárí jìyàn o kò sí forgiveness nínú sin ẹ torí bẹ́ẹ̀ gan gí mo ṣe wà yìí mi ò sọ pé forgiveness ò sí nínú sin mi but èmi gan ìbùkún ni fún ẹni náà tí ó jókòó sága wọn ẹlẹ́ṣẹ̀ bíbélì sọ tí ó sì jókòó sá tí ó darapọ̀ máwọn èèyàn búburú mi ò lè instead of me to win to mingle with bad people I rather be alone and I will win at the end I will be alone with my God and my child and nothing evil will happen to me okay so ó wá yá obìnrin tó ń ṣe tailor níbí báyìí ó fẹ́ set mi in tó ṣe ẹ̀yẹ̀ gọ́gọ́ ó wá fẹ́ kún ó fi pè mí níbí ní ọjọ́ kan obìnrin yẹn ẹ ti sọ a lot of people dìdàkudà àwọn gúrùpù yín àwọn èèyàn tó yẹ kó wà in unity tó yẹ kó wà in love you destroy the relationship and you want your everything to be intact you want your life to be meaningful well because you believe you have brain the almighty god wò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ ó sì máa bẹ́ẹ̀ ṣe ń ṣe fáwọn èèyàn láṣẹ Èdùmàrè Ọlọ́run yìí máa ṣe bẹ́ẹ̀ fún ara ẹ̀ fún yín kò sí ẹ ṣe lè gbọ́n tó dáwùmá ní ọjọ́ náà mo ṣe jẹ́jẹ́ mi lórí social media ló bá pè mí nígbà tó pè mí for long time mi ò bá sọ̀rọ̀ mọ́ torí wọ́n ti pè é oríṣiríṣi nǹkan ṣọ́ra fún wúmà ẹ o mo wá wò pé ṣọ́ra fún ọmọ yẹn ìgbà tó mọ̀ mí mo ránṣọ lọ́dẹ̀ ni ó gbowó lọ́wọ́ mi ni mi ì jẹ́ lówó mi ì sọ pé wọ́n máa kò sí ẹni tó jẹ́ island o we may need each other wọn ò dẹ̀ introduce ẹ̀ kò dẹ̀ ṣe ilẹ̀ introduce ẹ̀ sí mi in tó fọ́nì sí mi ni pé n tẹ́ ẹ̀ bá fún yàn ẹ̀ máa ń gbà lọ́wọ́ èèyàn òótọ́ ni òfun ilẹ̀ dìyẹ sì gbòdìdì ẹran ṣé bí nǹkan tẹ́ bá fún yàn ẹ̀ ti máa gbòdìdì ẹran ìgbà tẹ́ fún yàn ní nǹkan kan sì kí lẹ́ má máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ fún anyway ṣá lẹ́yìn yẹn pè mí nígbà tó máa dé mo raṣọ lọ́wọ́ ẹ̀ nígbà náà wàá máa pariwo kó raṣọ lọ́wọ́ mi ì lè raṣọ lọ́wọ́ ẹ̀ mi ì lè raṣọ lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ rà tí ò sí lọ́wọ́ tí n bá raṣọ lọ́wọ́ ẹ̀ nígbà tó máa dọ́dọ̀ mi tí bá rà lórí AliExpress lálibàbà níbi tí wọ́n ti kó wá tí bá rà láti China àbí tí bá rà ní Korea àbí tí bá rà lẹ́nuwẹ̀ lórí line láti débí kó tó dé láti Nàìjíríà. bọ́tà bá pọ́nyàn lé pé aráàlú mi ló ń tẹ̀lé yìí ẹni tó bá pọ́n mi lé la máa pọ́n lé ó ti yé anybody ò lè máa fẹnu fiṣu fẹnu kó já ẹran sọ́bẹ̀ kó máa sọ fún ẹ kó ta sánsán ó dùn sin is my belief in these days anyway ṣá let me continue mo débẹ̀ níjọ́ náà lọ́hùn ó bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ fún ẹ ẹni tí mò ń sọ ó bá bẹ̀rẹ̀ support ẹ o mọ̀ simply because ó pè lórí live chat Money ní hello my friend mo dẹ̀ interview ẹ̀ she ṣe penetrate ẹ̀ nìyẹn including obìnrin tó wa nínú ilé tó wá fraud ó fraud ọmọ mi obìnrin tó ń gbé nínú ilé tó jẹ́ àyètì yẹn kò bad mind but when you Nigeria when you know people you destroy people's relationship you destroy people's system the way you do to bó she ṣe fúnlẹ̀ nìyẹn o you do that to your family also you do that to your system you do that to everybody around you you just want your own life alone to be settled àní nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn tẹ́ bá gbọ́kọ lọ́kọ tán ẹ máa sọ ayé ẹni yẹn sínú ìjì and that is another bad thing that you guys are doing in that system but lisi ọ̀rẹ́ mò ń sọ wọ́n mà lọ́mọ kan tó gbé lọ tí ó sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní wọ́n wá ń sìn pé wọ́n ti wá purọ́ ọmọ epo ń ta drug mo mọ̀ pé ọwọ́ ẹ̀ ló wà ń bẹ̀ tó bá ti To tòótọ́ ni wọ́n wá ọmọ náà wọ́n dẹ̀ ní nobody is talking about the, the girl torí bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ ń jọ nígbà tí gẹ́ẹ̀ pè ní starboy gẹ́ẹ̀ tó wà ní London tó wá bẹ̀rẹ̀ sí ṣe ṣáàtì ẹ tó bẹ̀rẹ̀ sí ṣe ṣáàtì ọmọ àpè wọlé sórí ibẹ̀ ní ìsọ̀rọ̀ I didn't say anything that time again despite you abusing me despite you support and you have done a lot of things pé ní ìlú Canada ẹ sẹ pé mi máa lọ mi you said that I will go I will come back home without anything in that Canada you normally say that mo dẹ̀ máa ń sọ nínú àdúrà mi pé ẹni tó bá ní má dé mi ò ní dé bá ẹni bá dẹ̀ ní kí n lọ kí n má rí nǹkan kan mú bọ̀ ibi tó wà yóò máa pòfo mọ́bẹ̀ gbogbo tó ní láyé ló máa parẹ́ lójú ẹ̀mí ẹ̀ èmi o èmi o torí mo ti fi ọ̀nà mi lé olúwa lọ́wọ́ kí n tó wá anything tí n bá fẹ́ ṣe ọwọ́ ọlọ́run ló wà nobody the plans of the enemy will not come to pass over me whatever you wish me will be your portion tó bá rò pé wò ó travel ó wá wò pé ibi tó wà yóò máa ó wọ́gò òní ara òní rokùn ara òní radìyẹ ó ti yẹ yín bẹ́yẹn ara máa dẹ̀rọ èmi torí ìpinnu tọ́lọ́run ní fún mi dáradára ni torí mi ò rí ti yín rò mi ì dẹ̀ gborúkọ ẹ̀ lọ́lé babaláwo yàtọ̀ sí kí n bá ọlọ́run sọ̀rọ̀ nǹkan báyìí náà ṣe fún mi o ṣe ìdájọ́ tó bá tọ́ fún anybody mi ì rí ti anybody rò if i don't come out either i'm on my phone or i do one thing or the other i don't have any time for any bullshit or any bad person on social media when i come here and talk mo ti sọ̀rọ̀ mo ti sọ tèmi nìyẹn ẹni tó bá bà kó má fi ṣèbínú tó bá bínú tó bá dẹ̀ bínú tó bá jẹ́ tó lè hug grand spam mo lè hug grand àbíkó lọ dúró de mọ́tò Lizzy Anjorin nínú ilé obìnrin yẹn tó pọ́n taṣọ ń gbà yẹn mo ní mo wá white kan báyìí mo pe ẹnìkan mo ní mo wá white ló wá ní kẹ́ni yẹn máa dà mo bá bẹ̀rẹ̀ sí í polówó white eléyìí white ọ̀sìn kan white ẹ̀ máa fi máa áàkì àti google áàkì gbogbo fóònù àwọn èèyàn má gbàgbé Lizzy you are a criminal you cannot you cannot Lizzy do you know one thing o ò lè ṣe mistake transfer owó kò ní kò lọ purposely and deliberately ní nǹkan tó ṣe because ìwọ yìí ló sọ pé o ní orogún ẹ ọjọ́ tán ti máa ń gbé ọmọ yẹn wá sọ́dọ̀ mi tán máa tàgẹ̀ ṣé o rí pé mo láìkẹ́ mo láìkẹ́ àbí mo sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ṣe ẹ̀ sórí platform yàtọ̀ sígbà tán ni wọ́n kọ́lé fún wọn ra mọ́tò fúngbà yẹn mo ṣe congratulation fún ó ṣe birthday láti gbà yẹn mi ò ṣe because I don't want to be mi ò fẹ́ kẹ́ anybody feel pé bóyá wọ́n fẹ́ máa speak fún mi because mi ń ṣe ọmọdé anybody but I will tell you nothing but the truth. ìwọ yìí ló sọ pé olóhàkì bèbí yẹn gẹ́ẹ̀ yẹn ṣadé olóhàkì ẹ̀ oní gbogbo oní gbogbo to tó bá ń ṣe nínú ilé àti gbogbo ibi tó bá lọ ló mọ̀ criminal do that you are not a police what you are doing to people tẹ́ máa sanwó láti máa hack people's account page and everything and phone why can't police do that for you and why is it that you I believe you are not going to be pardoned to God who made me you cannot go you are not going to be pardoned the people you are working for the Lord if anybody want to support evil The Lord will destroy them. The Lord will disgrace them. You can't carry on. Oh, lè sọ pé tó pé ẹ̀yin fẹ́ ṣiṣẹ́, ẹ fẹ́ jẹun nìkan, kí ayé ti yín àti family yín kó ba lè dára. Kẹ́ ẹ ba family àti ayé àwọn others jẹ́. You send that woman. Woman yẹn wá bẹ̀ sí sọ, woman yẹn yà mí lẹ́nu. I came back on social media nígbà yẹn láti sọ pé ah, ah gbogbo owó idán tẹ̀ ń wá iná owó burúkú tẹ̀ ń wá iná All this first money is to commit crime, to give owó kékèké twenty thousand two hundred dollar hundred dollar for people to be working for you kẹ́dẹ̀ máa pèrè ayé ní nǹkan bàbàrà kẹ́ wọ pàǹdà kẹ́ sọ pé góòlù ni káwọn yẹn máa máa bìlí pé ẹ máa help àwọn kán máa bìlí pé ẹ̀yin ni salvation àwọn ni saviour wọn tó máa gbà wọ́n lẹ̀ àbí táwọn bá mọ̀yàn àwọn ti mọ̀yàn wọn mọ̀ pé kò jìjì lẹ̀ àti ikú tó ń pààyàn ikú òjijì ni wọ́n mọ̀ tó bá ti wà mọ̀ yẹn eventually you said to that lady that lady said to me ó fẹ́ set me tó wá ń sọ wípé kò mọ̀ pé mo record òun I still have the recording that lady thank God I recorded that lady or else ó máa sọ fún ọlọ́pàá ipe mi fẹ́ rọ̀bù òun simply because I open your secret simply we say the truth a lot of people that are not talking about you supporting you now you be working under them to be setting them to do one thing or the other Mark Bori wọlé sí ibà ìmọ̀ o àbùkù ló máa kàn anything stupid ẹ ọ̀rọ̀ gbogbo tí mo ti sọ lábẹ́ ṣáàtì yẹn you don't know that let me tell you if anybody want to to have a cover àwọn to burúkú tó máa ń ṣẹ̀ tẹ́nibọ̀dì bá dìde láti support ẹ̀ bó ṣe wà yẹn ó lè dédé kú lójijì ó lè dédé kúrò jù tí wọ́n dẹ̀ nímọ̀ pé because of you the Lord wants to expose you the Lord is ready do not you alone and your gang and the evil people you have done to people. you set me obìnrin yẹn mo san owó fún tán ó lòun máa bá mi ránṣọ ló bá yá ló bá lòun ò ní mi ránṣọ o ló bá ó lò lóun máa bá mi rán ni mo ṣe kó fún gbà yẹn ló bá ní òkè wọn ni mo fẹ́ ó ní ìgbà ó ní mo fẹ́ fẹ́ ló máa ní à bíyá bí èèmọ ṣá. ló bá ní òkè ní tó ṣẹlẹ̀ ní wípé kí n padà wá níjọ́ kan mo tún láṣọ kan nílé tí mo gbé fún pé kó jọ kó bá mi rán gbà tí mo bá ṣọ yẹn fún ó wá pè mí ó ní kí n máa bọ̀ pòun ti ràn kò ránṣọ ìgbà tí mo máa dé báyìí ó kàn ju aṣọ mi sílẹ̀ lẹ́nu aṣọ tó tí mo gbé fún yẹn ó wọ́n ju ẹyọ ọkàn yẹn ó wọ́n ju gbogbo aṣọ márùn tí mo rà lọ́wọ́ ẹ̀ lọ ó dẹ̀ ju aṣọ tó wọ̀nyí ó dẹ̀ ju sílẹ̀ lẹ̀ simply because wọ́n sọ pé kó ju aṣọ mi sílẹ̀ kó fi wọlé ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn yín mọ̀yàn dá jókòó ẹni ọlọ́run máa dá yín jókòó either you like it or not the law ọlọ́run á dá yín jókòó ó dẹ̀ máa ṣe fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe fún èèyàn Lisi gbogbo ohun tó ti ṣe fún àwọn èèyàn láyé mo gbàdúrà fún ẹ gbogbo ohun tó ti ṣe fún àwọn èèyàn láyé láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ dópin ọlọ́run kó jọ kó bá mi san fún ẹ tọmọtọmọ tọkọtọkọ kó bá mi ṣàmì àdúrà kó gbé tó ẹ̀mí gbogbo ohun tó ṣe fún ènìyàn ní kọ̀rọ̀ àti gbangba ní ìgbà tó dé sórí Facebook ìgbà tó ti dé àtìgbà tó ti wà tó ti mature kì í ṣègbà ìṣègbà kékeré àti rere àti dáadáa kọ́lọ́run bá mi san fún ẹ àtọmọ ẹ àti ìdílé ẹ. You set people up. You're a criminal, for real. Listen, you're a criminal. Ṣọ́rí gbogbo nànàmú lẹ́nìkan ọ̀dẹ̀ ni wọ́n ṣe gbà I want to bá kidnap tẹ́ bá jibelo lójú títì tán jígbé yẹn tán kàn wá mọ́tò lọ jẹ́jẹ́ ṣé wọ́n yọ̀dẹ̀ ni wọ́n ṣe jí wọn gbé. Wọ́n yọ̀dẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ àwọn ìkà tó máa ń ṣó èèyàn èèyàn ò kì í gbọ́n ju ìkà àti aṣọ́ni lọ ẹni tó máa ń dọdẹ èèyàn obìnrin náà wá sọ ńgbà tó yá ẹ why can't you buy from wearable why can't you buy from that your Nigerian kinní kan ìyẹn aṣọ tí mo lọ rà ní aṣọ tí mo rà ní tí aṣọ Dubai tí wọ́n mọ àwọn Senegalese tí wọ́n mọ aṣọ Dubai ló ràn tàwọn jẹ àkọ́bá wọ́n máa pè ní Senegalese ó wá ń bèèrè lọ́wọ́ mi báyọ̀ tí mo ṣe lè rà lọ́dọ̀ àwọn yẹn mo wá ń bèèrè are you the one to tell me to buy in from wearable what is my business with wearable Moti pe wearable tí mo fẹ́ raṣọ lọ́wọ́ ẹ̀rí ńgbà to tó lóun tó tó wọ́n ń já mi kó lórí agbo mi ì lè ra anything lọ́wọ́ wọn àkọ́dá oró ni kò dàbí àdágbẹ̀yìn ẹ máa lọ ẹni tó bá ti fi irọ́ rajà tó ó kó bàtà irọ́ sẹ́sẹ̀ wá ń sá lọ lẹ́lẹ́lẹ́ ó wá ló máa ń fò bàtà irọ́ ò ní pẹ́ expire ńgbà tí òtítọ́ bá ti wá bẹ̀rẹ̀ torí pé irin àti tó nípọn àti original leather ni wọ́n fi ṣe bàtà òtítọ́ á rìn kọjá lọ́dọ̀ yín kò dẹ̀ ní jẹ́ á tún kọjá yín níbi tó bá já yín sí just wait bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan òtítọ́ máa lè bá ẹ sì máa ma irọ́ sílẹ̀ àtẹni tó ń ṣe ìbẹ̀rọ àtàwọn tó ń tàn yín láti máa destroy àwọn èèyàn the almighty God will rise against all of you Omo tí wọ́n ń wá yẹn ọmọ tó ń wá Nigeria police should also hack you and start not hacking you step into your phone why can't you show although you are going to show your wọ́n máa béèrè fún eh, account ẹ when it is time No, my máa investigate account ẹ tó bá ti tó time ní bank i mean ní ní bank ní kọ́kọ́ orúkọ ẹ wọn ò gbúdọ̀ wọn ò gbúdọ̀ investigate ẹ listen. ẹni yẹn tó wá ti jọ yẹn ẹni tó bá mi sọ̀rọ̀ tó yẹ pé òun ló pè mí kí n máa bọ̀ ní ilé ó kàn tán ẹ̀ níbi ni kò ṣe fún mi ni gbàdúrà rí pé ti wá di wèrè ń jọ tó ń gbá mọ́ mi kúrúkú òun fẹ́ fọ́ etí mi mú ni à mo sọ fún mo sọ ni lórí live mo tún sọ lórí live ṣàtó pé mo sọ before the pé ẹnìkan wá tún súnmọ́ mi á fẹ́ fọ́ etí tó bá ló fẹ́ fọ́ etí tó bá fọ́ etí ẹ̀yọkọ̀ máa fọ́ méjì mo yẹ sọ fún nìyẹn pé don't stop stop causing calling people to be looking for my trouble and be causing problem for me ó dẹ̀ dé because they have said you should do that they will pay for it if you wage war against me the Lord will destroy you don't wage war against me because I'm not I don't wage war against people I always want people to get out of problem ìgbà tí wọ́n gan ṣèkà bó ṣe ṣèkà tó kò yẹ kí n speak fún ẹ nígbà tí mo speak fún ẹ ní àwọn ìgbà wọ̀nyẹn kò yẹ kò yẹ because ìbùkún ni fún ẹ náà tí ó jókòó sáàdọ̀ wọn lẹ́sẹ̀ tí ó darapọ̀ máa yàn búburú it can cause me problem also torí bẹ́ẹ̀ a ready láti jókòó pẹ̀lú àwọn èèyàn búburú this time around a ready especially tẹni búburú yẹn ò báyìí tí ìṣòro oníkùwàdà láti kó nínú búburú rẹ̀ wúmà yẹn wá sọ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmá ló ń gbá mọ́ mi ló fẹ́ gbá mi mọ́ nìkan kò sí nǹkan tí ò sọ lóríṣiríṣi ló bá pe many games ló gbé jáde ló bá ní kẹ́mi mú calabash kẹ́mi fi mú mi tó dẹ̀ ti gbé kámẹ́rà sínú ilé pé wọ́n lè sọ pé nọmba wa kọ́kọ́ sọ pé ọ̀rẹ́ nǹkan ló kó bàtà ẹ ó kó bàtà ń kọ́ ó fi gbogbo blade sí ó ṣàwọn wá bó ṣe máa set me up wọ́n ní kó sọ fún mi ọ̀rẹ́ ẹ̀ tó kó ṣé ènìyàn tó kó àwọn blade sínú bàtà ẹ̀ kí n bá blog ẹ̀ kí n lè sọ fún Canada government ó ní no no no no no no no no àṣé èmi ló ń try láti fẹ́ set up kí nìyẹn so wọ́n lè sọ pé mi ni mo ṣe bẹ́ẹ̀ fún because that time yẹn wọ́n fẹ́ wọ́n ṣàfẹ́ ṣe nǹkan tó máa fi sọ pé mo commit crime tí wọ́n fi ní fún mi níwèé mi you fail another thing tó tún kù ẹ máa tún fail about my finance you will fail and by the time you fail eh tẹ́ bá ti fail lórí ọ̀rọ̀ mi financially i will make it ẹ̀yin máa wá fail gbogbo àṣírí máa ti tú síta gbogbo ẹrù ẹlẹ́rù tẹ́ fi gbowó ẹrù ìjọba tẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn àṣìyàn àti wá tún wá ní kẹsàn padà ẹ máa ní ilé òní gba ọ̀nà òní gbà ìlú òyìnbó kẹ̀dẹ̀ ni wọ́n ti wá sí mọ́ yín ẹ̀yin wọn tẹ́ bá tẹ̀rẹ̀ lẹ́fẹ́ wá wá ẹ fẹ́ wá gbàwé ń bí wọn ò bí yín rè ẹ̀yin lè wá kẹ wá parabalẹ̀ kẹ tún wá padà jókòó kẹ wá sọ pé fẹ́ gba ìwé ìlú kan kẹ wá jókòó ẹ̀ nílé jókòó tó bá jẹ́wọ́ ló wá Canada wá ti bá gbogbo Canada jẹ́ celebrate kan wá Canada àbá lọ sílùú òyìnbó èló ló lọ ìlú òyìnbó nínú yín tó máa lọ lo bí ọdún mẹ́ta mẹ́rin tí ò ti ní ja olè tó máa kì í ṣe gbogbo wọn bí irú àwọn sẹ́ẹ̀tì yín tí ò ti ní jalè tó máa ti bá gbogbo gbòòrò jẹ́ kò ní sí obìnrin náà ó ti set camera ló bá bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmá n bá pe ọlọ́pàá wọn àwò pé eléyìí fẹ́ dáràn sí mi lọ́rùn ni ò lẹ́yìn tó jẹ́ pé ó pè mí jáde ó tàn mí jáde nínú ilé tí ò ṣe bí ọ̀tá sún mi torí pé ẹ ti promise wọn eleven and kí lẹ ti ṣe fún sìn what did you do to the woman you destroy the relationship of everybody ó wá lọ́wọ́ ní mo ní I will call police o. Oh ó ti wá ní mi mo ń pe ọlọ́pàá ló bá sọ pé when police came if you call police you come uh, uh, if you call police i'm going to tell police that you, you came to the, uh, my house to rob me mo ní mi ó ní yes i came to the house to rob you mo ní okay let police come first because he got a supporter of some people. Those police that day, they misbehaved to me. But I recorded, they never know that I recorded. That's one thing if anybody try to misbehave around me. I record them. Even if I don't have the internet, I will record video. At least my video can take, you know. They're telling me, he said, I'm going to tell police that you, you want, you came to my house to rob me. I said, you that I gave $500 And I give you another money that my cloth is with you for the years. I came few days ago and I saw something with you and I want to patronize you. I gave you $500 ODD. Apart from that, I gave you some money and I'm still going to give you money. And the cloth is with you. All the money things I bought from you is still with you and the one that I have before with you about two years. He said, I, I, he will tell police that I came to rob him. I came to rob her. And I'm like, okay, because at that time they are saying they are treating the case of robbery of Lizzy because actually the first person to leak the secret, I was the one. Lizzy came out to, to, to, to, to. He confessed, yes, because he know that the secret was everywhere. It's not a needed thing. For you that just got to know Lizzy. That what Lizzy did. She have done that before. But she came out, she said, no, it's not a robbery, like robbery, but it's not with the police. The people that they kill, it was actually custom that kill all his member, now left alone. And when people go to border, fire war. all the people going to border, crossing border, it's not only those people who cross, carry the contraband, like uh, oil, like cars, no. Some people who rob, who's stealing. They will radio where they are going. Either custom road and police, because on the road that they always take is always contain custom. So they will radio the custom that some certain car is coming. Is not, they didn't buy, they stole, stolen goods. And before mig custom we will fire, they will first of all fire custom. When custom try to stop them, They believe that they have Ogun. They um they have uh, this black power magic and uh, they, they have gun also. So when the custom want to stop them, they attack the custom, they kill custom. Lizzy should be charged for many things. That day also, he only talking about, they're talking about the their member that was killed. Before they fire them and spray them to that pieces, they will also fire, they kill custom. They will kill either custom or, or police before they finish them off. So criminal, before they kill, they are seven in number, and they kill six people. They attack the custom or the police force before, because if custom says just stop, and your and, and they, you know they say them to stop and they refuse, they know they now shoot to the, they will shoot the custom, they attack the custom, and that's when all the police they, that's police also fire back start get out of self especially when the police see that the criminal are ready to attack them they go for them seriously and that was exactly what happened to Lizzy and such person on the society see she's still in the society and some people are saying that she cannot see thousand because she have a lot of property uh, she have a lot of land how did it start how did he get it answer me oh those of you that's defending armed robbers How did he how did he have achieve it? It's not only she's not the only one that is doing that in our society among the celebrity. But if you are doing that, you will not be continuing to do evil again that making your mouth you try to set me now. Owó èlò náà fún my ẹnijọ́ yẹn was three hundred dollars and they promised her every and that kí lè Nothing. She wanted to set me up here but thank God I was smarter than all of you. You said you are smart? You see, you think I'm a Sugomu. If I'm a Sugomu, I will not be able to talk about you, all of you today. And I will not be able, oh, rí pé, Ọlọ́run mi dì pẹ̀lú You don't see me, you don't see anything. Before, ta lẹ ti dì pẹ̀lú tá ṣe ń wà My God fight all of you, put all of you to shame, disgrace you, you know, you know see ta ni wọ́n bíire láti support láti máa sọ̀rọ̀ even MC o Zaria o Wasiu o gbogbo yín àti wọ́gán you always kill people your group kill ajale group connection you have destroyed a lot of senator a lot of government a lot of people a lot of governors a lot of people let you destroy so but o mọ nǹkan Ọlọ́run fi òpò ìdààmú ọlọ́gbọ́n tó bá ti rí Ọlọ́run kó salute ẹ kò ń ṣẹgbẹ́ ìyá láyé èṣù èṣù tó ní pé Jésù náà lè pa wọn kì í pèṣù èṣù ti kú long time ago ó kàn ń poró ni òun ló ṣe ń fi kú pààyàn kiri spirit of spirit of èṣù òun ni kó òjijì tó ń lọ kiri láàrin gbòòrò èṣù ti kú ti wẹ́ the mimimus oh no time let me go i'm coming again bye for now so Lizzy ọmọ tó náà ń wá ní Cairo yẹn sọbi tó bá wà o ṣùgbọ́n sọbi tọmọ náà wà wọ́n ní ọmọ kan sọnù ó sọ̀rọ̀ ẹ̀ ní Cairo ó sọnù ó ní bó ṣe ń lo eléyìí láti ṣe reference you be you be bad girl èṣù tó pé nànàmù àwọn tá ní nànàmù ọkọ ẹ nànàmù ó rí pé kẹwọn jalè kó ṣe bí ipò smart ó rí pé òun pè lọ́gbọ́n ni ìbẹ̀rù Ọlọ́run nípìnlẹ̀ ẹ̀ṣẹ̀ ọgbọ́n ọkọ ẹ ní nànàmù ìwọ gangan yóò efu nànàmù ni ẹ nà nànàmù ni ẹ tó bá nànàmù ni ẹ nà tó bá jẹ nànàmù lẹ́yìn tó ń mú ẹ tán tó ti jẹ̀bi ó lọ sí court ṣé o mọ̀ ẹ páyé ẹ máa bàjẹ́ ní court tó lọ yẹn tá a bá continue láti máa fẹnu o mo pé ayé ìwọ tó sọ pé kí wọ́n pa gbogbo àwọn arúgbó nàìjíríà ìwọ tó yẹ pé terrorist ni ẹ you a bad girl onídàá fáwọn tó support e ni. àbọn ya wèrè mọ́ tilẹ̀ ni tí ayé wọn máa da tó ba bá jalè tó jẹ́ pé rọ́lá pamọ́ ẹ ṣùgbọ́n tó o ti parọ́ mọ́ ayé wọn àtàwọn tó ba support e pẹ́ tó sọ pé nu wọn ayé wọn ò ní dáa tọmọtọmọ tó bá jẹ́ pé irọ́ ni wọ́n pa mọ́ ẹ lọ́jà àti gbogbo níta ti ń sọ ayé gbogbo àwọn tó bá ti ń sọ̀rọ̀ ẹ tó ń sọ̀pọ̀ tiẹ̀ ayé wọn máa da ètí tó bá ti jẹ́ pé irọ́ kọ́ ayé wọn ò ní da torí pé wọ́n fẹ́ kí máa pọ̀ sí ní generation nínú generation àti nàìjíríà tí wọ́n sọ pé ibi ti ń pààyàn kẹ́yìn máa máa pààyàn lẹ́kúnjà ayé kẹ́ máa mólẹ̀ èdè lọ́wọ́ ọlọ́run bínú ọlọ́run bínú àwọn èèyàn tó irú yín kẹ̀lẹ̀ lè máa ń fa ìbínú ọlọ́run sórílẹ̀ èdè you are part of the people who destroy the country wicked soul say no to wicked soul killers gbọ́ wọn náà jáde kó ṣàlàyé má máa mìn àwọn èèyàn sínú ẹ after tẹ bá ṣe nǹkan fún àwọn èèyàn tán you now believe yàwá wá wá sàdàdẹ ó lò sí ní gbogbo yín Àjàlẹ̀ connection kò níra gbá fún yín